وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة الحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك بقوة فمالون وبا Alhamdulillah. Ó jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run ọba náà. Ọ̀nà ṣehádù annallọ́nà láàrọ̀ bàgẹ̀rù. A tó ń fìdí rẹ̀ múlẹ̀ lónìí gẹ́gẹ́ bá ṣe máa ń rọ wa létí náà ní gbogbo ìgbà. Ọ̀nà ṣehádù annallọ́nà láàrọ̀ bàgẹ̀rù. Ìpínlẹ̀ ọ̀dájú Ọlọ́run ọba tó dá ayé àtọ̀run àti gbogbo tí ń bẹ nínú rẹ̀, àti mi àtiwọ́ náà tó ń gbọ́ mi. Láà láàárọ̀ bàgbà ìròhó. Kò tó sẹ́nì kan tí ń jẹ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run, kò sẹ́ni tó tó jẹ́ àfòun nìkan náà. Àwọn ẹ̀sẹ̀sẹ̀ kìí máa ń bìbàkọ́ wá tàfàrọ̀dà. Wọ́n náà ronú sí gbogbo ohun tó kù táwọn èèyàn tó ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run, ó nígbà táwọn ilé yẹn bẹ̀rẹ̀ o. Àwọn ẹ̀sẹ̀sẹ̀ kìí máa ń bìbàkọ́ wá tàfàrọ̀dà. Tó bá تعزز كدما بالبقاء وتفردا bákan náà tó bá jẹ́ pé àwọn igi àbí òkúta àbí nǹkan kan nínú àwọn nǹkan táwọn èèyàn kójọ láyé tí wọ́n pè lọ́lọ́run ni wọ́n náà mọ̀ pé àwọn kan ni wọ́n ṣàwọn jọ ò تعزز كدما بالبقاء وتفردا ṣùgbọ́n lọ́run sáà ròyìn rẹ̀ ta pè lọ́ba kan ṣoṣo yìí ó nìkan náà lẹni tí ó tú ọlọ́wọ̀n ọba jẹ́ lórí gbogbo àwẹ́ ẹ̀dá rẹ̀ gbogbo nǹkan tàn pẹ̀lú ló dá wọn àbẹ̀ ọlọ́wọ̀n ọba kó jọ kó má ṣe àtúbọ̀ ṣe àlékún ìdúró ṣinṣin fẹ́nì kankan wa atọ́rọ àlékún ọlọ́wọ̀n fún anábà Muhammad sallallahu alaihi wasallam àwọn bẹ̀ akírawa káàbọ̀ lónìí sórí ètò yìí ètò wa ìpè òdodo àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó bá ṣe àlékún dáadáa rẹ̀ fún àwọn ọ̀yá wa ẹlẹ́ tí wọ́n ṣe olùgbàwé ètò yìí lórúkọ bàbá wọn bákan náà ń bí ọlọ́run kó jọ kó bá kí àwọn bàbá wa náà ẹlẹ́ náà jẹ́ ọ̀kan nínú àwọn ìwúrí ẹlẹ́ tó yẹ kí òbí máa retí lẹ́yìn ìgbà tí òun ò bá tọ́lọ̀n bá lè jẹ́ kí à nírú àwọn agbẹ̀yìntẹ́ ìṣe ọmọ báyìí oríire ńlá ni fúrò bí bẹ́ẹ̀ o bàbá ẹ̀yin náà ronú rọ àwọn olẹ́fẹ́ fílẹ̀ sáyé màmá màmá wa àgbà ló ti dé yìí ẹ̀yin náà ronú rọ àwọn olẹ́fẹ́ fílẹ̀ sáyé aráwó làwọn ọmọ yìí fẹ́ máa dáńgbà tẹ̀yìn bá lọ ọmọ ìyá tó kú bàbá bá kú tàbí kú bọ́ ń fò sókè ní ẹ̀rin ló fi ń sọ fáwọn èèyàn ẹ̀rin ló fi ń túfọ̀ oníkè ah, sọ fún ìrìn àyá ẹ̀ ti lọ oníkè eh, bàbá ẹ̀ ti lọ ó ti lọ àbí à ah, ó ti lọ ti ẹniyẹn ẹ̀hẹ́n ìyẹn ìyá ẹ̀ ìyẹn bàbá ẹ̀ ìwọ́n ti yẹ kó máa sunkún kó yẹ pàwọn èèyàn lọ́wọ́ máa bẹ́ẹ̀ túfọ̀ pa màmá ẹ̀ torí díẹ̀ yìí

ìbẹ̀rẹ̀ ni a ti fi ń tẹ̀síwájú lónìí aná ni mo ṣàlàyé fún wa táa tró challenge tọ́lọ̀ ọba ní kí a kà fún èèyàn láyé ipé gbogbo ẹni tẹ́ bá ń rò wípé ń tẹ́ gbé dání nǹkan rí ni táwa dẹ̀ màlámà dájú tó dẹ̀ clear sọ́pọ̀lọpọ̀ àwọn ìláyé náà wípé pa ẹ̀kan scam àwọn yẹn kan fáwọn èèyàn mékì owó ni press conference pàápàá kẹwàá gbéra iṣẹ́ pèpè tó bá pẹ̀yìn bá ń tẹ́ ń parọ́ mẹ́sìn tẹ́ wá fi ń gba ọlọ́wọ́ àwọn èèyàn tẹ́ fi ní oríṣiríṣi investment tó bá pẹ́rọ́ lẹ́yìn bá ń pa ẹ̀kọ́ ń àwọn èèyàn ni ẹ̀yẹn gbéra eré lórí ẹ̀rọ ayélujára káyé gbọ́ kí àwọn press conference náà dé kẹ̀pẹ̀jókòó àwọn oníwé ìròyìn kẹwàá kọ́ kí gbogbo àwọn ìròyìn wá gbé pé bàbá lágbájá o àbí àfà lágbájá o àbí dàdí kìíní kan àbí ẹtí bọ́ gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ̀hẹ́ kẹwàá fẹ́ra yín rí kẹ gégùn lè ra ìkọ́ nínú tó dámi lójú ṣáká tọ́pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún àwọn àwòyàn náà dẹ̀ mọ̀ ní pé orúkọ ẹ̀sìn wọ́n ti fi ba orílẹ̀-èdè yìí jẹ́ orúkọ ẹ̀sìn àwọn èèyàn ti fi dàfà ti owó orílẹ̀-èdè sáwọn kan lórúkọ ẹ̀sìn àwọn èèyàn ti kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ya olè tí wọ́n wọn wọ́n ní lọ́yà wọn wọ́n ní ọlọ́pàá wọn wọ́n ní àwọn èèyàn ńláńlá wọn bá ti wọn bọ́ ṣe máa tún sáré dúró tí jí gbé gba kọ́ntrátì kò ṣe wọ́n kọ̀nẹ́tì lókè dáwọn bí sí ẹ wọ́n kọ̀nẹ́tì dé ẹ̀kan nígbà kankan mọ́ ni níjọba ṣe lè dà ṣe bẹ́sẹ̀ ṣe ríre lánàá báyìí kọ́ àwọn ànábẹ́ tọ́lọ́wọ́n fẹ̀sẹ̀ àni ẹ̀sìnlẹ̀ ń ṣe rọ́lẹ̀ ń pa ọ̀ ọgọ́rọ̀ yìí mú sọ ó dẹ̀ yẹ yìí náà torí díẹ̀ yìí a tún tẹ̀síwájú nínú tẹ̀síwájú wá tí a ń bá bọ̀ lánàá lónìí ibi tá a bá dé náà ni qul ara'aytum in kana وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن وارتكبرتم إن الله لا يهدي القوم الظالمين Àlàyé mi ọ̀rọ̀ tọ́lọ̀ ọba fi ń tẹ̀lé tí ó sọ sókè tàà ń bá bọ̀ tẹ́lẹ̀. Ọlọ́run ọba ni kúlẹ̀ àrọ̀ ẹ̀tùn ní àrọ̀ ẹ̀tùn ìkànnà mi ní ń gbọ́yìn náà dẹ̀ sọ fún yín lónìí pé àrọ̀ àìtùm ìǹkánà mẹ́nà ìndìlá. Qul ara'aytum in kana min indillah. Ọlọ́run tó bá yẹ pé ọ̀rọ̀ tá ń sọ ọ̀rọ̀ ọlọ́run tá ń tú fún yìí. Wọ́n káfàrún tó ń bí i. Ọlọ́run bá ní tẹ́ ẹ̀dẹ̀ wá ẹgbọ́ ẹ̀dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀tún wá takò ẹlẹ́ lè ṣe tọ́lọ́run. Wa shahida shahidun min bani Isra'il. Anábìnà ọlọ́run bá ní kó sọ̀rọ̀ ifú àwọn kèfèrí jákiní àná sallallahu alaihi wasallam. Wọ́n káfàrún tó ń bí i. Ọlọ́run bá nígbà táwọn tó wá gbọ́ngbà ọlọ́run bá ní àìtẹ̀lé yìí kàfàrìtùn bí wà kàfàrìtùn bí ọ̀rọ̀ yìí dẹ̀ẹ̀dẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló ti wá wà ṣẹ̀hídà ṣáhìdùn min bani Isra'ila ala mithlihi ẹnìkan nínú òun lójú ayé ànábì Musa lójú ayé ànábì Musa òun ṣe ìsìláàmù ń gbà náà pẹ́ má gbàgbé pé mo máa rán ilé sí pé gbogbo ànábì ọlọ́run mùsùlùmí ni wọ́n ìsìláàmù ni wọ́n wá pèpè sí láyé o ẹ máa sílọ́ ẹ máa sílọ́ ní tí gbogbo wọn wá sọ o òun sílọ́ òun gbà tó òun wà láyé ó ṣe ìsìláàmù lẹ́yìn ànábì Musa ìgbà tó ń wá ń gbọ́ tánàtíwà Muhammad sàrásàrà tó ń pèpè tó ń pè àwọn ìpẹ́ wá sí Islam wa shahida bani Isra'ila ala mithlihi bá fi sọ pé wa shahida shahidun min bani Isra'il ìkan nínú àbàní Isra'il àwọn Israelite tóun wá tóun ti gbà Islamu lójú ayé ànábì Musa tó wá rí pé tánàbíwà Muhammad ń sọ ó wà connected pẹ̀lú tí anábìwà musa ń sọ ọ̀rọ̀ wọn ò takora yẹn ńgbà tó wá ń sọ bẹ́ẹ̀ ní abdullahi ibn salam orúkọ rẹ̀ nìyẹn. Òun aláwọ̀ bá rí fà sí bí pé wọ́n ọlọ́run bá ní òun sọ fún ọ pé ilé yẹn ti gbọ́ lọ́ngbọ́ jẹ́ ah, ó ti ní sáànà wa tó síwájú wá sọ fún wa náà lélẹ̀ náà tún sọ ẹ̀ kankan náà náà ànábí báyìí mo jókòó mo ronú rẹ̀ mo rí pé ah, وشهد شاهد من وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم يا لا لا سكو فآمن اون بولا اون غون تي اون توريري اون اسلام اون تلا نبي صلى الله عليه وسلم واستكبرتم واستكبرتم اي سي وان غبو tẹ́ ṣẹ́kù ẹ̀yin ò wá gbà ẹ̀yin wá ń ṣègbéraga ṣàrọ̀ àìlẹ́kùn الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن يقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب Aṣàlàyé fún wa pé gbogbo ìgbà tí èèyàn bá ti ń ṣe tẹ̀síra Al-Qur'an, ọ̀rọ̀ Ọlọ́run ọba máa ń ṣàlàyé ara rẹ̀ síwájú ni ìkànlọ́lá tún jẹ́ àmọ̀ yìí pé gbogbo i stand to be corrected tó bá wáyé sówọ́ bá ní evidence kan mú Ṣàrọ̀ àlàkúnmínà dín. Ọ̀rọ̀ ọ̀rọ̀ alùkùránì ló tún gbọ́ yọ́ lọ́ni ṣàrọ̀ àlàkúnmínà dín. Máa wá sọ bí inú ha. Ọlá ni mo ṣe ló fi ẹ̀sìn fún yín pé kẹ máa sí lọ́n kẹ wà lójú ọ̀nà kan tẹ́ ń gbà sí ọlọ́run. Máa wá sọ bí inú ha. Ọlọ́run bá ní ohun tí mo sọ lásọ tẹ́lẹ̀ fún Nóòhù, ànábì ọlọ́run. Wàlẹ̀bí wa Adam alayhi salatu wassalam wọ́n ni wọ́n ni àkọ́kọ́ rúsùl tọ́lọ̀n kọ́kọ́ rán sáyé wọ́n ni àkọ́kọ́ ní kọ́rínù mẹ́wàá yẹn 1000 years ní ẹ̀dẹ̀ rí kò sẹ́bọ lórí ilẹ̀ kò sẹ́ni tó sì kan mí lẹ́yìn ọlọ́run láti ìgbà tọ́nà ti dánú Adam ìgbà tó pé ẹgbẹ̀rún ọdún kan 1000 years lọ́nà ṣẹ̀ṣẹ̀ wá rán ànábíwa Nuhu dìde òun ni ànábì lòjíṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wá sáyé lọ́nà tó kó wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run ni àní jẹnikẹ́ni níyà gbogbo àwọn tí wọ́n bá ṣe nǹkan míì táàrùn ṣẹ́ sí wọn ọ ṣe frílì o àfìgbà tá bá ń fòjíṣẹ́ ránṣẹ́ ìgbà tó wà dé pàwọn bẹ̀rẹ̀ sí balẹ̀ jẹ́ wọ́n ṣe nǹkan míì táwọn tí wọ́n lo ayé fún 1000 years yẹn lò pẹ̀lú ẹ̀sìn kan ṣe tíṣẹ̀sìn ọlọ́run ọlọ́run òpòjíṣẹ́ ránṣẹ́ ìgbà tí ṣètánì wá penetrate tó di pé ṣáàrí pòun ẹ́ńtà àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ ti ṣẹbọ lọ́lọ́n fi wá fòjíṣẹ́ ẹ̀ràn rẹ̀. ṣẹ̀rọ̀ àlẹ́kùn mínú tí. torí ẹ̀ ló fà tó jẹ́ pé ń gbà tọ́lọ́ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ń bí anábì nóhù lọ́lọ́n kọ́kọ́ dárúkọ. máa wá sọ bí mo ṣe ní òfin ẹ̀sìn fún yín tí mo sọ fún ànábì Nóòhù. Wàlẹ̀rí àwòṣàínà ilẹ̀ ìka. Ọlá ní irú tí mo sọ fún rẹ̀ Muhammadu náà ni wàlẹ̀rí àwòṣàínà ilẹ̀ ìka. Ọlá ní tí mo sọ fún wa Muhammadu pé ìkan ṣoṣo lọ́lọ́run yìí náà ni mo sọ fún náà. Wa ma waṣṣaynā bihi Ibrahim. Ọlá ní bákan náà, ohun tó ń tún sọ lásọ tẹ́lẹ̀ fún ànábì

ni huwa sàmákùnmọ̀lì mùsùlùmí na mẹ́kọ́bẹ̀ òun ló wá nígbàtí ẹ pórúkọ ẹ̀sìn wa táà ń sìn táwọn ànábí ọlọ́run tó ṣíwájú náà ń sìn gbójẹ́ ah, pé ìsìláàmù na ni wọ́n na ànábí adámù na bẹ̀rẹ̀ tó ṣe ọlọ́run tó dá yàtọ̀run ló dá adámù náà ló ní ká máa ṣẹ̀ sí wọ́n náà là ń sìn àwa táwa ń sìn wa ń jẹ́ ìsìláàmù àwa náà máa jẹ́ Àlàyé yẹn rèé kò dáa. Wà wá sọ iná bí i Ibrahim. Ọlọ́ọ̀bá náà sọ tẹ́lẹ̀ ta sọ fún anábíwá Ibrahim náà wípé. Mùsá. Àdí ta sọ fún anábíwá Mùsá. Àìsá. Àdí ta sọ fún anábíwá Àìsá bọ́nà Mọ́ríyàm ọmọ Mọ́ríyàm. Àníyàkí mú tí iná wà látàtà fara kò fi. Kí ni sọ́lá wọn bá sọ fún wọn? A ní àpè mú tí iná wà látàtà fara kò fi. Ọlọ́run ni ta sọ fún ọ náà náà ni pé hmm. ẹmẹ́sìn dúró dáadáa ẹ máa kírun ẹ máa ṣe Islam ẹmọ lọ lọ́kan. látàtà fọ́rọ̀ kò fi. ẹ má pín yẹlẹyẹlẹ ẹ má pín ẹ̀sìn o ẹ má pín ẹ̀sìn ọlọ́run. látàtà fọ́rọ̀ kò fi. ẹ má ṣe sí yín lọ́tọ̀ ẹ má dẹ̀sìrú ẹ má ṣe nǹkan mí lẹ́yìn sí lọ. àbúrò alẹ́ mushrikina máa tọ́lá wọn bá sọ̀rọ̀ ìdè tó sọ́dé ṣùgbọ́n tó wá wà ń bẹ̀ ni pé kábọ̀rọ̀ alàlùmọ̀síkìn ó máa nira gan kábọ̀rọ̀ ó máa wúwo lára wọn gan-an kábọ̀rọ̀ alàlùmọ̀síkìn ọlọ́ni ó máa find it difficult gan o kábọ̀rọ̀ alàlùmọ̀síkìn ó máa rún wọn lójú gan o kábọ̀rọ̀ alàlùmọ̀síkìn àwọn ọlọ́lá bá ń sọ alàlùmọ̀síkìn ọlọ́ni àwọn ó máa níwọ́ lára gan láti wá gbà pé láti ṣe kí ni. má tẹ̀dẹ̀ ìhùnmù ilé yìí. láti wá gba tó ń pè wọ́n sí pé kí wọ́n ṣe tí ń ṣẹ̀sì kan ṣoṣo tó wá látọ̀dọ̀ ọlọ́run. Allahu yajtabi ilayhi man yasha. ọlọ́run bá ní ṣùgbọ́n ọlọ́run bá lòun máa ń máa máa ń ṣe tó bá mọ̀ wa yahdi ilayhi man yunib. bákan náà ọlọ́run tó wá bá rẹ̀ Muhammad ẹni tó bá bá wà fà tó ní gbogbo tẹ́ ń sọ ẹwò ẹ̀ẹ́sìnẹ̀s yẹn fún mi in fact mo kọ̀ wà confused gan in I don't even know how to do it nǹkan tí mo kàn nídìí sí explanation ẹ̀ẹ́ láìtì mi ẹ̀kọ́ mi jọ mo kàn nídìí tútọ̀ ni tó bá ti wá kí la fẹ́ ṣe jù ká kọ́ lọ kò sí nǹkan kan sáà ń gbà nínú ìsìláàmù jù. ọ̀lẹ́ ọ̀rọ̀ ìtum nǹkan àmì ìdíláyè wà kàfọ́rù tó bí kì í wà jahida jahidun min bani isra'ila ala mislihi fàmànà wà zakibartum inna Allaha la yahdi al-qawma az-zalimin. àwọn àlàyé rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ̀wọ́n bá fi ṣàlàyé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ síwájú kò wá sí tó lè ṣẹlẹ̀ lónìí tí kìí ṣe pé àṣẹ́kù bọ́ta náà ni tẹbá ń gbẹ́ta àwọn àgbàlagbà kan bá ní kò sí tuntun lábẹ́ ọ̀run mà gbogbo tí wọ́n rí fàásí náà rí bíyàn yá yàkuyà àwọn kan ti yẹ yàkuyà sẹ́yìn bíyàn dẹ̀ jẹni tó náà dúró tó dúdú àwọn kan ti dúró tí òdúdú lánàá kọ́là nígbà tó gun ẹ̀sìn ti ẹ̀ lé tí ẹ pé táwọn ọ̀tá bá rẹni tó yẹ̀ṣẹ̀ gbàsílámù nínú ẹbí wọn báyìí wọ́n á lè pa ni wọ́n á fojú rẹ̀ hàn máa bú táwọn èèyàn kan bá láwọn fẹ́ ṣe tọ́lọ́wọ́n láwọn ọgbà kan à wọ́n rógo nínú ẹbí ẹ̀ kò sí wàhálà kan àwọn èèyàn gbógun tẹ̀sìn lónìí wọ́n fẹ́ rí islam sójú wọ́n fẹ́ rí mùsùlùmí wọ́n fẹ́ rẹ́ lẹ́ha wọ́n fẹ́ rẹ́ni tó ń sin lọ́hun inú a máa bí wọn ṣù wàhálà dé bá wọn ìnira bẹ̀rẹ̀ sí kàn wọn wọn nílé sùn wọn nílé wo kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ káwọn yẹn máa gbógun títọ́ ọlọ́run. ṣahida shahidun bani isra'ila ala mithlihi fa amana wa stakbartu. àwọn tó máa gbọ́lọ́run gbọ́ ọ́n gbọ́lọ́run bá gbọ́ lójoojúmọ́ àwọn tó ń gbà síláàmù ń gbà síláàmù lójoojúmọ́ wọ́n wà lójú kan ṣo ni káni wọ́n náà mọ tó ṣẹlẹ̀ lágbàáyé wà á rí réètì táwọn èèyàn fi ń gbà síláàmù láwọn ìlú yẹn. fa amana wa stakbartu. lọ bèrè lọ́dọ̀ àwọn èèyàn tó wà ní UK

tọ́lọ̀n bá sọ wípé ńgbà tó ń pàṣẹ fún àwọn màlẹ́kà pé kí wọ́n bá òfin ànábì Adam fọ́sẹ́jàdù gbogbo wọn ni wọ́n ṣe tọ́lọ̀n bá nìkan ṣe illa Iblisa àbá wọ́sẹ́kìbàrọ̀ ó ṣe gírímọ̀ káà ló bá ṣe ìgbéraga ìgbéraga tí a bá ti ríra rẹ̀ tó ti jọra rẹ̀ lójú gbogbo wà tẹ́tẹ́ bẹ́ẹ̀ ṣe fún kò ní wọlé tí torí àwọn èèyàn àwọn oríṣi èèyàn méjì láyé ló yẹ pé láti pé kí wọ́n ṣẹ̀sìn kí wọ́n gbọ́nà kí wọ́n tẹ̀lé òfin ọlọ́run ó máa nira fún wọn gan àkọ́kọ́ nínú wọn ó lẹ́ni tó bá ní lọ́wọ́ tó lówó lọ́wọ́ owó yẹn máa ń gbò ní gbogbo wà tó tẹ́ ń ṣe fún tẹ́sọ pé ah, but chief ṣòkòtò kò yẹ kó kọjá kókósẹ̀ but madam eh, kò yẹ kẹ́ tún máa ṣe léyìn mọ́ ah, ẹ̀tún ṣe ṣe léyìn gbogbo wà tó tẹ́ ń ṣe fún yẹn owó yẹn ló ma máa gùn ó ma máa wò ó máa sẹ́sí látòkè délẹ̀ báyìí pé kí lélẹ̀ ní kí kankan nínú ayé look at him àfáyí sọ ganá wẹ̀ o so owó yẹn ló ma máa gùn àánú ọlọ́run àwọn olówó kankan táàrí tí wọ́n wọ́n lẹ̀ tí wọ́n ṣe dáhùn tí wọ́n jókòó tí wọ́n ń jókòó ṣe tọ́lọ́run tí wọ́n ń kírun àánú ọlọ́run àwọn rí látọ̀dọ̀ ọlọ́run àánú ọlọ́run bákan náà ẹni kejì òun náà ni olùsì ma olùsì máa ń pọ̀ gan ogun tẹ́ bá ń sọ fún báyìí tó wá sọ pé ẹwọ ah, ẹwọ tí yóò ah, ẹlọ́mbà ẹwọ ẹ̀mí owó ogun tẹ́ sọ yẹn kàkó lè tó ń bá róde òkú òun lọ ní òkú lóun fẹ́ jẹ tó ń wá rá àwọn ẹja àwọn ẹran àwọn kìíní kan àwọn méjèèjì yẹn náà ni. kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi adhanihim واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا Ànábì Nuhu ló tún sọ̀rọ̀ ń bí. Qala rabbi. Ó ń rìpọ́tù àwọn tọ́lọ́wọ́ bá rán sí, ó ń rìpọ́tù wọn fọ́lọ́run. Qala rabbi. Ó lọ́lọ́wọ́ bá mi ní mi jíṣẹ́ tó rán mi o. Inni da'awtu qawmi laylan wa nahara. Tọ́lọ́wọ́ bá ti mọ̀ ló tún sọ fọ́lọ́run. Inni da'awtu mo kàn ní mo pa àwọn Mo pè mo pè wọ́n lọ́sàn-án, zidhum du'a'i illa firara. ó ní ṣùgbọ́n tó ṣẹlẹ̀ tí wọ́n ní pé lam yazidhum du'a'i gbogbo ìpè tí mò ń pè wọ́n wá sí tí mò ń ṣe fún wọn kò kàkà kí wọ́n gbọ́ kí wọ́n yí padà kí wọ́n pàbàjẹ́ tí ṣe ni wọ́n tún jìnà sí tọ́lọ́run. wa inni kullama da'awtuhum litaghfira lahum ja'alu asabi'ahum fi àbá لسانهم arábìnrin náà hò ní gbogbo ìgbà yóò tí wọ́n bá fi lè ṣe wá àti fáwọn ẹni wọ́n yẹn nípe kí ọlọ́run bá bá lè foríjì wọn kí wọ́n lè sórí rí wọ́n náà tó wọ́n rí tí wọ́n máa ń ṣe ni pé wọ́n fọ́ bu etí bá fọ́ di etí pé mi fẹ́ gbọ́ mi fẹ́ gbọ́. àlọ́ àsọ́dẹ̀ àhún fi àzàní hẹ́. wọ́n á fi ọwọ́ di etí wọn pa báyìí pa àwọn òfẹ́ gbọ́n tá lẹ́bi wọ́n wá rí lórí mẹ́ lórí agídí lórí máa ṣe fẹ́nu wọn wọ́sẹ́kíbarú sẹ́kíbárọ̀ wọ́n ní bákan náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣègbéraga wọ́n máa ṣe mọ́tómọ́tó ní mo fi sọ níwọ̀n lẹ́ẹ̀kan pé àwọn méjì yẹn náà ló ṣòro sọ̀rọ̀ fún ṣùgbọ́n yàtọ̀ kékeré tó kàn wà láàárín tó lòṣì ni pé tó bá ti ṣe dáadáa sóhun tí ó dáṣí ní tó fẹ́ jẹ yìí náà ni ó dáṣẹ́ ká ẹ̀mpáwà ẹ̀ ìyẹn ló fà tó jẹ́ pé àwọn tí wọ́n sábà fẹ́ tì gbá àwọn èèyàn nírú orílẹ̀-èdè wa yìí wọ́n máa dágbọ́n bá wáṣẹ́ ọdágbọ́dá lókòwò ọ̀nà nǹkan tó ṣàǹfẹ́ náà rí àwọn kọ̀nẹ̀tì àwọn àdí okùn rẹ̀ mú <laughs> tó bá ti kọ̀nẹ̀tì àwọn àdí okùn ẹ̀ mú ó wà kú bítẹ́ ní ẹfẹ́ gbà gbogbo ọti kọ̀nẹ̀tì wáyà ẹ̀mọ́ lára gbogbo bí tó bá ti ń lọ báyìí mọ́rí jáwẹ̀ níbẹ̀yẹn àwọn méjèèjì tí wọ́n ṣòro sọ̀rọ̀ rọ̀. Àmàlẹ́bìnà káfàrù afàlàmàtàkùn àyá ti tútìlà aláìkùn fàstàkẹbàrù tó mú wà kún tó mú kàúmà والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين الله أكبر كبير وأما الذين كفروا الله أنا وانتم وجلاء مورد وشتولون أفلم تكن آياتي تتلى عليكم وأما الذين káfàrú. ó máa dí ìgbàpọ̀ kan ṣoṣo lọ́lọ́run. wà á máa lẹ́rí iná káfàrú. ọlọ́run náà tí wọ́n dáyé tí wọ́n wá pa ọba tó dá wọn sáyé tí wọ́n wá sí ọlọ́run bá dá. àwàlámútakùn àyà ti tutila alẹ́ ikú fàṣẹkìbárí tó. ọlọ́run ní sẹ́fẹ́ lẹ́ẹ̀ tí gbọ́ wá sí látọ̀dún yìí náà ni. tutila alẹ́ ikú. ọtọ́ bá tẹ̀ bá àná bí ọlọ́run láyé ó ṣáà ń gbọ́ pé òdodo. fàṣẹkìbárí tó. ó ṣe wá ń gbọ́ tó iná tó ṣe ń ṣe ìgbéraga. fàṣẹkìbárí tó. ó tún takú nínú pé òní sílẹ̀ ọ̀nà òní ṣe Islam. fàṣẹkìbárí

ẹ̀wà kọ̀rọ̀ kanìyàn kí ń sọ ẹ̀kọ́ nǹkan kanìyàn kí ń jẹ ẹ̀kọ́ obìnrin kanìyàn kí ń kọlù ẹ̀kọ́ ọkùnrin kanìyàn kí máa ń lọ lọ́mọ́ gbogbo oríṣiríṣi ìwàkíwà ìwà pálapàla àwọn atrocities lóríṣiríṣi lẹ́wà ń commit torí pé ìṣàfẹ́ ṣètọ́ ọlọ́run ẹwà tẹ̀lé ṣù lọ ah ìrìwúlẹ́fẹ́ jẹ lọ́dọ̀ ṣètọ́ ọ̀láìkù sí ìrìkan lọ́dọ̀ èṣù òfò nìyẹn máa ń bá bẹ̀rẹ̀ tó bá tẹ̀lé ṣù ẹ má tẹ̀lé. fàmàlẹ́bí náà mánú wà nílò sọ́ọ́lì àti fàyíwá fi hìmú ojú ràhùn wáyé sí ìdùnnú mi fọ́dúlé náà wala yajiduna lahum min dunillahi waliyyan wala nasira. ọ̀rọ̀ pọ̀ náà ọ̀rọ̀ ọlọ́run nínú alukurani ẹ̀kan wà alukurani pé ṣé ibi tó gbé dání yẹn that book ṣé wọ́n ní ó kàn tí gbogbo more than that ọlọ́run ọba ọ̀rọ̀ tọ́lọ́run sọ sínú alukurani subhanallah alazim ká máa tu látàárọ̀ ṣúlẹ̀ kódà kó jẹ́ pé àyà ká connect ẹ̀ mọ́ a lè connect ẹ̀ mọ́ 100 ayas 100 verses ayayẹ kan ṣe ní o dẹ̀ máa di gbogbo oríṣiríṣi àwọn àǹfààní wọn nínú ẹ̀ bọ́rọ̀ ọlọ́run bá wá ṣe rí nìyẹn torí ẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ibi náà láti máa tẹ̀síwájú ní ọ̀la àbí ọlọ́run bá subhanahu wa ta'ala béèrè ìrún tí ò bá yí ẹ nípa rẹ̀ ká ṣàlàyé rẹ̀ fún ẹ kò sí nǹkankan tó rújú nínú Islam ó clear gan-an kò sí rújú bẹ̀ kò sí àìwò nínú Islam kò sí àìwò kò sí àìfọ́ kan nínú Islam tíyàn bá ti bẹ̀rẹ̀ sí ṣe èyàn ti dẹni fọkànbalẹ̀ náà nìyẹn ibi náà láti máa tẹ̀síwájú lọ́la inṣà Allah subhanaka Allahumma wa لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí tàbí ẹ fẹ́ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ alkùnrin àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 08035751466 ẹ tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta